bẹ́ẹ̀ ni ọwọ́ ọ̀tún olúwa ni agbéga ọwọ́ ọ̀tún olúwa ń ṣiṣẹ́ agbára èmi kì yóò kú bí kò ṣe yíyè gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí nínú ilé ẹ̀yin kì yóò kú bí kò ṣe yíyè nínú ọ̀sẹ̀ tá a wà yìí nínú oṣù tá a wà yìí nínú ọdún tá a wà yìí àwa kì yóò kú bí kò ṣe yíyè yíyè làwọn máa yè ní gbogbo ọjọ́ tiwa eléyìí náà la fi ń kíra wa káàbọ̀ sórí ètò yín ètò wa akínyìn ti ọjọ́ ìsinmi pẹ̀lú èmi ọmọ yín Abíọ́dún Ọláyíwọlá ẹni tí gbogbo ayé mọ̀ sí MC Abbey èṣù onígẹ̀tì mi bàbá àgbà fídà iléeṣẹ́ Orísun tẹlifíṣàn yìí náà rèé lẹ́ẹ̀kan sí ẹjẹ́ máa kí gbogbo ẹ̀ ẹ̀yin olólùfẹ́ mi pátápátá lórí ètò akínyìn ẹ mọ̀ wò ó bákan bákan bákan wípé ó ṣe bí ọjọ́ mélòó kan bẹ́ẹ̀ ni kó lè dá ni ṣe mọ̀ pé àwọn àgbàlagbà máa pa wípé ọbẹ̀ tó dùn wọ́n ní owó ló pa á tẹ́yìn náà bá tún ètò akínyìn ìwò nílé ẹ rí i pé ó yàtọ̀ sí bí a ṣe ń ṣe é tẹ́lẹ̀ kí gbogbo ẹ lè jọra wọn òun náà ni à ń gbìyànjú a ti ṣe nílé iṣẹ́ Orísun tẹlifíṣàn yìí torí pé ìgbádùn ti yín kọ́ òun náà ni ayọ̀ tiwa ayọ̀ tiwa nílé iṣẹ́ Orísun tẹlifíṣàn yìí ó dá mi lójú pé ìgbádùn ti yín òun náà ni ó mọ̀ jẹ́ mo wá fi àkókò yìí gbà ládùúrà fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá ẹ̀yin olólùfẹ́ ètò akínyìn ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ Orísun tẹlifíṣàn wípé àjọṣepọ̀ tó wà láàrin èmi àti yín àwa àti ẹ̀yin lágbára Ọlọ́run èṣù ọ̀tá ẹ̀ṣẹ̀ kò ní bàjẹ́ a kú òpin ọ̀sẹ̀ a kú ọ̀sẹ̀ tuntun a kú pọ̀pọ̀ ṣinṣin ìmúrakalẹ̀ ọdún tó ń bọ̀ wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ létí léyìí ẹ oṣù bàbàbà náà la wà yìí hmm, lágbára ọba mi òkè ohun rere ni ó máa bà wá aburú ò ní bà wá lọ́ọ̀dẹ̀ yìí ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní bà wá lọ́ọ̀dẹ̀ yìí nínú ilé tẹ́ ẹ ti ń wò mí yìí bí wọ́n bá ń ta ikú tí wọ́n bá ń tà á ní èpìnì mọ́mì dáàdi ẹ̀yin lẹ́ máa ṣàmì ẹ̀ ní rówó rà ẹ̀ lọ́gbàrá ọlọ́run gbogbo owó yín tó ti ṣẹ́gun sí ayọ̀ òun náà ni ó dúró jẹ́ ẹni ẹlẹ́ni ò ní ṣe ìyá fún ọmọ yín ẹni ẹlẹ́ni ò ní ṣe bàbá fún ọmọ yín màmá kí yín bí àdúrà bí ọ̀rọ̀ tútù torí pé kí ni ó tó ọjọ́ mẹ́ta tá a ti gbóhùn ara wa ó tó ọjọ́ mẹ́ta tá a ti ríra wa lórí ẹ̀rọ amóhùnmáwòrán ṣàmì pé kò sí ohun tó ní bẹ̀rẹ̀ tí kì í lópin kò lè sí bó tilẹ̀ wù kó rí ìwéèrè náà sọ ó ní ohun gbogbo ní ìgbà tí àkókò wà fún àkókò kan wà àkókò gbígbìn àkókò kan tún dé àkókò ìkórè bẹ́ẹ̀ ni ìdí àti ìtumọ̀ tẹ bá rí pé ẹ kàn wò wá fún sáà kan a tún lọ fún ìsinmi ráńpẹ́ ṣe wá rí ìsinmi ráńpẹ́ wa yẹn mm, ẹ jẹ́ n yá òwe àwọn àgbàlagbà yìí kọ́wé yìí kó máa jẹ́ tẹ̀yìn àgbàlagbà nílé àgbo iléeṣẹ́ Orísun tẹlifíṣàn tó tàdí sẹ́yìn ó yẹ kó ti máa yé yín nínú ilé pé agbára àti ògo ẹwà ìbùkún àti ìdùnnú yín òun náà ló lọ́ọ́ mú wa lẹ́ẹ̀kan sí i Abíọ́dún Láìwọlá ń lorúkọ mi tí gbogbo ayé mọ̀ sí MC Abbey bàbá àgbà fídà ẹ bá gba fídà yín náà ni o ẹ bá wá bá ń ké sí gbogbo ará ilé pátápátá wípé ètò akíyín ti ọjọ́ ìsinmi ó ti ń bẹ̀rẹ̀ ní pẹrẹwu no dolly moment náà lètò yìí ètò yìí kí ló dá fún kí ló dá lé lórí ó wà fún èyíkéyìí iṣẹ́ ìránṣẹ́ tí ọlọ́run bá gbélé yín lọ́wọ́ bẹ́ẹ̀ ni nínú ìjọ ọlọ́run yín ẹ̀sìn yín tẹ̀ ń ṣe iṣẹ́ ìránṣẹ́ yín bó ṣe ń lọ ẹ wá fẹ́ yẹ kí gbogbo àwọn èèyàn kí wọ́n mọ irú anointing tó wà nínú ayé yín ẹ̀yin ẹ kàn pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ẹ bá lè ṣe Orísun tẹlifíṣàn dòwòpọ̀ ẹ bá wa sọ̀rọ̀ àwọn ò kì í fi owó a kì í fi lé àwọn ènìyàn kúò lọ́dọ̀ títí wa àwọn ò kórè iṣẹ́ wa wá sínú ilé ìjọsìn yín bó ṣe concert lẹ́ ń ṣe bó ṣe ìṣòru lẹ́ ń ṣe bó ṣe praise lẹ́ ń ṣe bó ṣàjọ̀dún lẹ̀ ń ṣe èyíkéyìí ayẹyẹ tẹ́ ẹ lè máa ṣe yálà ìyìn rere wàá àjẹsọjí ìta gbangba ẹ lè fẹ́ kí gbogbo èèyàn ò wọ́n mọ ohun tó ń ṣẹlẹ̀ ẹ̀yìn kan pè wá àwọn bá yín gbé sáfẹ́fẹ́ ṣe mọ̀ pé lára àǹtí bíbélì náà sọ òun náà lélẹ́yìí ó ní ẹ lọ sí gbogbo ayé ẹ lọ sí gbogbo ayé ẹ wá jẹ́ àkíyèsí ọ̀rọ̀ yìí bó o láṣẹ la gbogbo ayé já hmm? ká dúpẹ́ lọ́wọ́ àwọn aláwọ̀ funfun tí wọ́n sọ ìlú dẹ̀rọ̀ ẹ̀rọ ayélujára tẹ bá wà níbí tẹ bá fẹ́ bá àwọn aráàlú òyìnbó sọ̀rọ̀ lọ́wọ́ kan láàrin ìṣẹ́jú àyá òun náà ni ẹ ó ti bá wọn sọ̀rọ̀ lára tí ìyìn rere tún dálé lórí náà ni pé ẹ lọ sí gbogbo ayé nígbà táwa bá kó èròjà iléeṣẹ́ wa wá sọ́dọ̀ yín tá a bá dẹ̀ ka ohun tẹ́ ń ṣe nínú iṣẹ́ ìránṣẹ́ yín hmm, kò wá mọ síbẹ̀ olórin ẹ̀mí lẹ́yìn tún gbé nǹkan míì dání tó yàtọ̀ sí ń tà ń sọ yìí tó ẹ̀ wọ́n pé a lórí ètò yìí ẹ fẹ́ jẹ́ kí wọ́n mọ̀ ọ́ ẹ̀yẹn ṣàtọ̀ wá wá àwòbá eh, fi ẹnu ajé ẹnu àlùbáríkà tọ́lọ́run fi gbégbà fún wa tó fi ń dàbí pa àlàmọ́ ṣe tí kì í dé ẹ̀ṣẹ̀ àwa tó jẹ́ pé ọlọ́run ọba ni a máa ń sọ fún gbogbo àwọn olólùfẹ́ yín pátápátá eh, wọn bá máa patronize yín lágbára ọlọ́run ilé ológo tí gbogbo wa ń lé kò ní bọ́ sọnù lọ́wọ́ wa eh, ẹ jẹ́ àrọ́ra ṣe ọ̀sẹ̀ tuntun tá a bọ́ sí yìí lágbára ọlọ́run ó ń tá a lé láti January tọwọ́ wa ò tẹ̀ lágbára ọlọ́run nínú oṣù tá a wà yìí nínú ọ̀sẹ̀ tuntun tá a wà yìí bí ọdún yìí ṣe ń lọ sí òpin ọlọ́run akọ́lé wa lọ́wọ́ ẹ ṣàmì kẹ́ fọwọ́ àdúrà sílẹ̀ nílé tó ẹjẹ́ aṣẹ́ báyìí a máa fi àyè sílẹ̀ fún àtẹ̀jíṣẹ́ àwọn olólùfẹ́ wa gbogbo yálà orin ọ̀kan òjọ̀ kan ẹnu mi àgò orin lóríṣiríṣi orin ẹ̀mí tẹ́ ẹ fẹ́ tẹ́ ẹ fẹ́ ká play fún yín nílé wa ń bí tí ó jẹ́ gbádùn yín ẹ̀yin ó kàn fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sórí eh, Facebook page mi lèmi yóò bá kà á sí etí ìgbọ́ yín gbogbo ayé ò bá gbórin tẹ́ ẹ fẹ́ gbọ́ ẹlẹ́nu eh, ìgbà tá à ń ṣe ìgbáradì àti gorí afẹ́fẹ́ gorí ètò padà àwọn eh, àtẹ̀jíṣẹ́ tí mo kàn fi ṣeré lórí social media táwọn olólùfẹ́ mi ń tẹ̀lé èyí tí mo rí gbà nù wọn náà lákà lọ́sẹ̀ òní báṣe wa máa ń ṣe rèé àtẹ̀jíṣẹ́ márùn-ún tó bá kọ́kọ́ wọlé sórí sórí Facebook page mi òun náà láàmọ́ lórí ọ̀fẹ́ àti kàsétì yín ẹ̀yin tí a bá wá rí pé àka àtẹ̀jíṣẹ́ yẹn má fi ṣèbínú mọ̀kànmọ̀kàn ni ó ń bọ̀ wá kàn yín níjọ́ míì ìfẹ́ tẹ kúkú ní sí wa òun náà lẹ fi ń bá wa ṣe gbogbo ẹ̀ lágbára ọlọ́ èṣù òdì nídà àárín wa rú ẹ jẹ́ ṣe báyìí lára àwọn àtẹ̀jíṣẹ́ tí mo rí gbà lórí ẹ̀rọ ayélujára mi lọ́sẹ̀ tí a lò tán yìí mo rí àtẹ̀jíṣẹ́ ilé gbà láti ọ̀dọ̀ Mr. Káyọ̀dé adéagbo láti ìlú àbújá wọ́n ní ká báwọn play orin sister esther ìgbẹ́kẹ̀lé esther ìgbẹ́kẹ̀lé wọ́n indicate orin tí wọ́n fẹ́ wọ́n kàn ní ká báwọn play esther ìgbẹ́kẹ̀lé abayín play rẹ̀ bákan náà mo rí àtẹ̀jíṣẹ́ ilé gbà láti ọ̀dọ̀ mr and mrs túnjí ògúndípẹ̀ ògúndípẹ̀ láti ìlú ògbómọ̀ṣọ́ wọ́n ní ká báwọn play orin àtòríṣe eh, Dr. Ọlárin Tẹríba àtòríṣe eh, bákan náà mo rí àtẹ̀jíṣẹ́ ilé ìgbà láti ọ̀dọ̀ eh, broda Wálé Adélékè láti ìlú Ṣìbírí lọ́nà Òkòkò lọ́hùn lọ́nà Àjàgbàdì bẹ́ẹ̀ ni wọ́n ní ká bá wọn orin Kórèdé Kórèdé ni àkọlé orin yìí láti ọwọ́ Mike Abdul wọ́n ní kí a bá wọn play orin yìí tó mo rí àtẹ̀jíṣẹ́ Mr. Johnson eh, Mákanjúọlá láti ìlú Ìbàdàn ah láti ìlú Ìbàdàn wọ́n ní ká báwọn play orin àǹtí mi lady evangelist Tọ́pẹ́ Àlàbí tó á play fún yín bákan náà mo rí àtẹ̀jíṣẹ́ ilé ìgbà láti ọ̀dọ̀ ọ̀kan gbòógì lára olólùfẹ́ comedy skit tí èmi bàbá Gbáfídà àtọmọ mi Gbáfídà lórí ọ̀fẹ́ àti máa ṣe nílé iṣẹ́ Orísun tẹlifíṣàn yìí Alhaji Sandoka àwọn àtìyàwó wọn ìyá ìbejì wọ́n ní ká báwọn play orin àǹtí mi Tọ́pẹ́ Àlàbí bákan náà ibi láti ṣẹnu dédé síbí lórí ètò yìí hmm, ẹ jẹ́ àkọ́kọ́ lọ gbọ́ àwọn orin tí a gba àtẹ̀jíṣẹ́ wọn yìí tó bá dọ̀yẹ ọjọ́ mẹ́jọ tó ń bọ̀ ó ṣeé ṣe kó jẹ́ pé àtẹ̀jíṣẹ́ yín òun ńlá kà á kí yín ti ọjọ́ ìsinmi òun náà ló sì ń tẹ̀síwájú lójú ẹ̀rọ amóhùnmáwòrán yín nílé nílé iṣẹ́ Orísun tẹlifíṣàn bí ẹ má gbé kúrò mẹ́ o a sì ń bọ̀ nígbà tá a bá lọ tá a bá padà dé èmi àti àlejò mi òun ní ẹjọ́ bá pàdé ambos no.